nígbà tẹ́yìn òbí bá pinnu láti fọmọ yín sílé èké wọ́n sì dágbàlagbà ló pinnu pínlọ̀ láti tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ ẹ̀sìn. ó yẹ káwọn òye káyè téèyàn ti mú mi ìmọ̀ láàmú rẹ̀ ǹdẹ́ láìsí ní pàtìkòtìkò. ìwọ̀n yìí ni ilé ẹ̀kọ́ kùlíyàtú ahli sunnati wal jamaa ní dìrọ̀sáàtì ìsìlámíyàtì wal arabiyya. àdẹ́bàtà ìlọrin ti ṣe bẹ́ẹ̀ ní tẹ̀ lọ́jọ́ kọjọ́. ẹ̀kọ́ kéwu kíke níbàámu pẹ̀lú alukur'ani òun súnà. kákẹ́kọ̀ọ́ yóò fi mójú tèrè sọ́lọ́wọ́n ba Allah náà wà nípa pẹ̀lú àtẹ ètò ẹ̀kọ́ ìpele kọ̀ọ̀kan sí ìpele ìsìdáyé ẹ̀jáde òfin mọ́sálẹ́wì. aago mẹ́jọ àárọ̀ tago kan ọ̀sán lè ètò ẹ̀kọ́ kíkọ́ wọn lójoojúmọ́ àyàfọ́jọ́ àlàmísì àti jímọ̀. ètò ìyàkùrọ̀ àyẹ̀tà kídùn kò á nìyẹn máa ń wáyé láàrin aago mẹ́rin ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́. Dr Abdulfatah Sarumi Adébàtà Ìlọrin Kwara State. Níyí ẹ̀kọ́ náà wà láti ojúkọ Alájà ní ọ̀yẹ̀ zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine. Kùlíyàtò Ahmed Sunna wà jàmá Adébàtà Ìlọrin ni ìtẹ̀síwájú ti dé bá kéwu kíké táyọ̀ ká máa fẹ̀ kọ́sẹ̀ náà fún mi. Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udhu billahi min shururi anfusina.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 sallallahu alayhi wa alihi wa sallam gbọ́ àwọn ará ilé annabi àwọn sọ̀hábà rẹ̀ gbẹ̀ntí ó ń tẹ̀lé ìlànà annabi sallallahu alayhi wa sallam tí fi di ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama abẹ́lúwa kó fi kẹ́tí àtọrọ yìí kó fi kárí wọn gbọ́ àti àwọn gbé ètò àdínú yusrun òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí ọ̀rọ̀ tí màá mẹ́nu kàn lénìí ọ̀rọ̀ tá à ń bá lọ náà ni òun náà ni kókó ọ̀rọ̀ kan tó rí bí ìbéèrè tí a jù síra wa tí a sì ń dáhùn lélẹ́rẹ́ pé hal anta muslimun haqiqiyyun pé sí mùsùlùmí gidi ni wọ̀nyí báyìí àbí man huwa muslimun haqiqi ta ni gidi sobi tí àwa wà òun ni pé mùsùlùmí gidi yóò min biholo hiyatillah yóò nígbàgbọ́ ipe ọlọ́run ọba òun là máa ń sìn òun ló lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn sọ wá mú ọ̀kan nínú ẹ̀sìn ní ìjẹ́ ìjọ òun náà ni àdúrà ṣíṣe so aṣàlàyé àwọn oríṣiríṣi nǹkan táwọn èèyàn gbé ọ̀nà àdúrà nàmúyẹ̀ ní ìjọsìn mí náà látòun mú tí a tòun ṣàlàyé rẹ̀ òun náà ni ọ̀dọ́bọ̀ṣù lẹ́gẹ́ ìrìnlá kíyàn ó dún nǹkan kíyàn ó dún nǹkan ìrìn kíyàn pa nǹkan kó wá jẹ pé n tíyàn pa nǹkan ìyẹn fún kò kí í ṣe ọlọ́run lèyàn pa fún irú ẹni tó bá ń ṣe báyẹn lan yakuna musliman haqiqiyan ẹni yẹn ò lè jẹ́ mùsùlùmí gidi ẹni tó bá ń pa nǹkan fún nǹkan míì tí kò kí ń ṣe ọlọ́wọ́n ọba ẹni tó ń da ẹ̀jẹ̀ ẹdìẹ kalẹ̀ bóyá pẹ́pẹ́yẹ ni bóyá ewúrẹ́ ni àgbò ni màálù ni so gbogbo nkan ti èèyàn máa ń pa ki èèyàn wa pa ko da ẹ̀jẹ̀ rẹ̀ ko wa je pe pé kìí ṣọlọ́run naa ni eyan tori rẹ̀ du so n ta fẹ́ jẹ́ kó yé wa ń bì òun ni pé àdọ́bùṣù ìbáàdà ká dù nǹkan ìjọsìn ni ẹni pé n ta ma fi n sin ọlọ́run ọba ní dúdú so tábà dùn nǹkan yẹn gbọ́dọ̀ jẹ́ pé ọlọ́run lá dùn nǹkan yẹn fún nínú ayal Qur'an ní Suratul An'am tàtọ́lọ́wọ́n bá ń sọ nínú ayà yẹn ọlọ́run ní kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين قلوا أنا والنبي صفاوين صفاوين جوري ipe ìrun tèmítèmí ń kí o sọ láti ìrun mi ponúsòkè àti nǹkan pípa mi tí màá bá dú nǹkan báyìí bí ta fẹ́ lò náà nìyẹn ipe nǹkan pípa mi mahayaya ìṣẹ̀mí ayé mi mamati àti kú mi lillah ọlọ́run ni mo fi fún rabbil alamin la sharika lah ìní fi ẹlòmí ìrù papọ̀ mọ́ ọlọ́run ní pé tí n bá pa nǹkan bí ìṣe ní kírun fún nǹkan mi bẹ́ẹ̀ náà ni mo ní pa nǹkan fún nǹkan mi la sharika lah ọlọ́run wá ní wọ̀bí ìdálíkà omir ilé ìní wọn pa mí láṣẹ ọlọ́run ká nàíbí òwú bẹ́ẹ̀ àṣẹ tọ́lọ́run pa mí nílé yìí wá ní awwalul muslimin èmi sì ní àkọ́kọ́ mùsùlùmí nínú al-umma yìí. sò tó bá rí báyìí pẹ̀lú àyà yìí a mọ̀ pé dúdú nǹkan pípa nǹkan ìjọsìn ni. ẹ rí àsìkò tí ń bọ̀ wáyé nísìn bí a tó wà fi tó bí ọ̀sẹ̀ méjì nísìn kódà àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ẹ̀dùn mọ́ gbogbo àwọn ti ń kó ẹran ti ń kó ẹran sáwọn ojú ọ̀nà káàkiri àwọn èèyàn ti ń bẹ̀rẹ̀ sí ní kó mọ́ ló jáde ẹ̀kọ́ so ó túmọ̀ sí pé wọ́n fẹ́ fi kíní yẹn ṣẹ̀sìn ara ẹ̀sìn ni gbogbo ẹni tó bá wá fẹ́ pa bá tó bá fẹ́ pa nǹkan yẹn báwọn tí wàá ṣe pé ọlọ́run ẹ̀sìn ló fi ṣe fọlọ́run ẹnìyẹn a jẹ pé yóò dùn nǹkan fún nǹkan mí nìyẹn ẹbọ ní jẹ́ báwọn ẹ̀rí pé tẹ́bá lè gbogbo àwọn tọ́mọ náà ń bọ Ògún tọ́mọ náà bọ nǹkan wọn bọ Ifá ẹ mọ̀ rí pé ẹni wọn ní ẹ̀rí wọn mọ̀ ni wọ́n mú ewúrẹ́ dúdú wọ́n máa gún tàn bọ̀lọ̀jọ̀ wọ́n lọ lè fi wọ́n lè kíni wọ́n gbé lọ sí di Ifá ó mì pé ara ń tẹ́mọ fi ń bọ Ifá bẹ́ẹ̀ náà ni wọ́n tó ní Ògún wọ́n ní ẹ̀jẹ̀ náà lògùn máa ń mu wọ́n ni wọ́n bẹ ajá lérí sídìí rẹ̀ sùtẹ́sì mọ̀ pé ìpìlẹ̀ ìjọsìn ọlọ́run ọba òun ní ká pa nǹkan táwa wá pa nǹkan yẹn a gbọ́dọ̀ sọ pé á ah, mo fẹ́ pa kìnní yìí náà tí mùsùlùmí bá fẹ́ pẹran wọ́n ní bísmìlà bísmìlà tó lè dákọ̀ nǹkan míì sí tó fẹ́ pa ẹ̀rí fún gbàtọ́ lọ́n ní alukur'an ó ní wọ̀mẹ́ ọ̀bùbíhà aláàánúṣùbín nǹkan tán bá pa fún òòṣà eh, ẹ gbọ́dọ̀ jẹ́ so wàmọ́lámíyàt kúrò sí màlúwà yà àlẹ́ àtàwọn nǹkan tó ṣe pé wọn dárúkọ ọlọ́run ọba sí ẹ gbọ́dọ̀ jẹ́ oníwà ìwà burúkú ni kó jẹ́ pé èèyàn ń jẹ ẹran tó ṣe pé wọ́n pa sórí tẹ́pa fún òòsà ni ọmọ bòbí ha aláàánú sùdín nǹkan tó bá pa sí tó fi bọ òòsà olúwa ní èèwọ̀ ni ẹ jẹ èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ dédìí ẹ̀ so ẹ gbọ́dọ̀ dédìí so òun náà ni pé àwa mùsùlùmí so nínú nǹkan tá a gbọ́dọ̀ mọ̀ pé ìjọsìn ni ẹ̀sìn ọlọ́wọ́n ọba wa ni òun náà ni nǹkan pípa títí kí gbàtọ́ lọ́wọ́ bá ń sọ nínú ayal Qur'an ó ní nínú suratul Ma'idah ni ó ní ẹgbẹ́rọ̀ jẹ àwọn ẹran kan wọ́n ní illa ma dhakaytum ní ayà ẹlẹ́kẹ̀ takọ̀ọ̀n ó ní wa ma dhubiha ala ó ní tán bá pa tán pa lérí ó sà lọ́wọ́ ni ah ẹ gbọ́dọ̀ jẹ́ ìwọ ní ẹ gbọ́dọ̀ jẹ́ sòun náà ni pé mùsùlùmí olùwànẹ́zàálìkún fi gbogbo nǹkan àwọn ẹyẹn tí mo ní ẹmọ́ jẹ àti ẹran tí wọ́n tó jábọ́ láti rí òkè àti tó ṣe pé wọ́n kanra wọn àti tó ṣe pé wọ́n lẹ̀ ní wọ́n lẹ̀ ní ọ̀pá tọ́lọ́ ń ká wọn pé ẹgbọ́dọ̀ jẹ́ ẹgbọ́dọ̀ jẹ́ wọn wọ́n rè mọ́tí àlékún mọ̀lẹ́mẹ́yìí tàtù olùwà ní èèwọ̀ ní ẹgbọ́dọ̀ jẹ́ ẹran tó ti kú wàláhàm àti wàdàm ẹ̀jẹ̀ ẹgbọ́dọ̀ jẹ́ wàláhàmùlẹ̀ kìrìsì rẹ̀ ẹ̀nẹ́dẹ̀ ẹgbọ́dọ̀ jẹ́ wàmọ́ òhìlẹ̀ àlẹ́gẹ́rẹ́lá tó tó ṣe pé ń gbà bí ìgbà tó fẹ́ pa ṣe pé nǹkan mìíràn wọn dákọ sí i ló wà ní ẹgbọ́dọ̀ jẹ́ so wọ́n wá ń kà wọ́n ń kà wọ́n tó wá ní wàmọ́ dùn bí highland nùsù ìtẹ́ bá dú fún òòsà ẹgbọ́dọ̀ jẹ́ nínú mùsùlùmí ọgbọ́dọ̀ jẹ ẹran tí wọ́n dú fún òòsà ẹni pé wọ́n fi jọ́sìn fọlọ́run àfi jọ́sìn fọlọ́run so tí mùsùlùmí bá fẹ́ pa ẹran ó fẹ́ pa nǹkan ó gbọ́dọ̀ jẹ́ pé ọlọ́run náà ló fi jọ́sìn fún nǹkan gbọ́dọ̀ jẹ́ ní táàmù oúnjẹ wọ́n lẹ́yìn náà ìyẹn gbọ́dọ̀ wá pa á so kí wọ́n wá ṣe pẹ̀lú bísímìlà pé ọlọ́run ni mo fẹ́ pa á fún ṣètò ọlọ́run bá ń sọ fáànà nàbísọ̀ ọlọ́run àlẹ́sọ́lá ní suratul Kawthar ti fasọ́lì li rabbika wanhar pa ẹran kírun fọlọ́run wọ́n hàr kò sì pẹ́ran kírun fọlọ́run wọ́n hàr kò sì pẹ́ran ẹni pé kò gún ràǹkọ́mí àbí kò dú ẹran so níbí láti mọ̀ pé àsọlọ́run lèèyàn máa ń pa ẹran fún ìyẹn ni pé bó lè ṣe pa ẹran fọlọ́run òun náà ni pé nígbà tó bá fẹ́ pa ó sì bísímìlà dẹ́lẹ́yìn náà tíyẹn bá ní pé yẹn pa ẹran fún ọlọ́run ọba tí kìí ṣe pé torí nìṣe kéèyàn wá ní èèyàn gbé ẹran lọ sí di òòsà èèyàn wá sí bísímìlà so òòsà lọ pẹ ẹran fóònù kì í sọ ọlọ́run so ẹran tí wọn bá pa fún ọlọ́run ọba so ibi a máa rí i pé ẹlòmísìlẹ́mọ́ ti mọbi tí mò ń bá ọ̀rọ̀ lọ pé à pípẹ́ ẹran fọ́lọ́run ṣe wá lè sọ bẹ́ẹ̀ ni o àwọn èèyàn ń pa ẹran wọ́n fi ń ṣẹbọ o látara pípa ẹran àwọn èèyàn ń dẹlẹ́bọ níbẹ̀ látara pípa ẹran àyàn dẹ́lẹ́bọ so òun ni pé bí ní ìsìn lápèjúwe kán ní pé lágbájá pé ọmọ rẹ̀ ni ọ̀rẹ́ lágbájá àbí lágbájá àdáwò kan ṣẹlẹ̀ sí ni àbí lágbájá kò tí rọmọ bí ni àbí lágbájá àmọ́bi tó wà àárí mọ́nà ni àmọ́ ilé tó lọ asáwáwáwá rí so wọ́n lọ sọ́dọ̀ àwọn kan kan wá ní ẹ̀ẹ̀mọ̀ nǹkan tẹ́ ṣe ẹ lọ lè wá ẹran tẹ bá wẹ́lọ yẹn kẹpa tẹ bá ti wá pa ẹ̀pẹ́ fáwọn èèyàn ẹ gbọ́dọ̀ jẹ́ o àmọ́ irú ẹran báyìí ni kẹrọ lè wá ẹran dúdú ni kẹrọ lè wá àbí ẹran funfun ni kẹrọ lè wá ṣẹ́rí gbogbo tẹ̀ ń sọ ohun dúdú funfun ẹ̀bọ̀nù ẹ̀bọ̀nù délẹ̀ náà reason tẹ fi pa ohun tẹ fi pa pé ọ̀rẹ́ lágbájá ni àwọn ayé wọ́n ti pín ẹran rẹ̀ àbí tá a bá ti pa báwọn wọ́n fún lálàáfíà ẹ̀bọ kódà kẹ́sì bísímìláì sí nígbà tẹ́ fẹ́ pa irú ẹni tí bá ń ṣe báyìí lọ́sítà mùsùlùmí hakikiyan ẹ̀ ò kí ń ṣe mùsùlùmí rárá èyí ṣe mùsùlùmí gidi ọkàn jókọ mùsùlùmí lásán torí òun ṣẹbọ pẹ̀lú ọlọ́run níbi nǹkan dúdú gbogbo eléyìí gbogbo àwọn oníjàlábí wọ́n ndanya ń dáyàn lẹ́ran dáyàn ní adìẹ dáyàn ní àgbò ẹran dúdú adìẹ dúdú adìẹ òpìpì gbogbo oríṣiríṣiríṣi tẹ́ ẹ bá wọ ìsọ̀ àwọn ẹlẹ́ran lọ́wọ́ tó bá rí di pé aláàfáà ni ojú ó sì tìyàn ojú ó tìyàn wọ́n sọ fún ọ pé alẹ́ran funfun báláyé o alẹ́ran dúdú báláyé o àní àkẹ́ dúdú ẹ̀dàkùn àní àgùntàn dúdú ẹ̀dàkùn kí ni gbogbo ilé tẹ́sí mọ̀ pé àṣé wọ́n fi kíní yẹn ṣe nǹkan kan bẹ́ẹ̀ tẹ́ bá lọ sọ́dọ̀ àwọn aládìí ẹ̀nà bẹ́ẹ̀ sì mọ oríṣiríṣiríṣi nìyẹn gbogbo eléyìí ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ ẹnìyàn ló jẹ́ mùsùlùmí ò ló jẹ́ mùsùlùmí gidi. sọ káfílẹ́mà anabi sallallahu alayhi wa sallam nínú àhẹ́dẹ́sì tí aliyu bin abi talib tó gbà wá nínú anabi sallallahu alayhi ó ní la'ina Allahu man la'ina walidayhi ọlọ́run ọ̀la ní ẹni tí bá ń là òbí ara rẹ̀ so tí wọ́n tó bá ń bú òbí olóbi ọlọ́run ọ̀la rẹ̀ so ìsìlábẹ́ pé yẹn ń bú òbí ara yẹn nìyẹn bákan náà láàrin aláhu mangaya manaro art anábìnrin ọlọ́run ọ̀la náà ẹni tí ó bá ń yí ilẹ̀ onílẹ̀ kí ni àmì tán ṣe sílẹ̀ ẹni tí ń jìnnà lẹ̀ mú lọ́wọ́n lánàá rẹ̀ ẹni kẹta anábi ni la'inallahu man awa mubtadi'an ọlọ́wọ́n lánàá yóò gbé jìnà sáànú ẹni tí bá máa ń kó oníbídíà aládàádálẹ̀ tó ń kó mọ́ wọn ra ó ń dìfẹ́ǹdì wọn ọlọ́wọ́n lánàá ń tọ̀ òdì mẹ́ta ẹni kẹrin anábi ni la'inallahu man dhabaha li ghayrillah ọlọ́wọ́n láàánú ẹni tó bá ń dú nǹkan tó yẹ pé kìí sọ ọlọ́run ní ń dú fún báwo lèyàn ṣe máa ń dú nǹkan fọlọ́run àkọ́kọ́ ni bí nǹkan yẹn jẹ́ nǹkan tọ́lọ́run ní ká jẹ wọ́n ẹni pé kó jẹ́ ẹ̀kọ́ jẹ́ àwọn bàhárí mọ́láàánú am, ẹni pé kó o lè jẹ́ rànkúnmí o lè jẹ́ màálùú o lè jẹ́ ewúrẹ́ o lè jẹ́ àgbò o lè jẹ́ òbúkọ ṣùgbọ́n kan náà o lè jẹ́ àwọn pẹ́pẹ́yẹ gbogbo nǹkan tó ṣàjẹ́ ẹ̀tọ́ ta lè jẹ tí kò kí ń ṣe nǹkan tí ó jẹ́ nǹkan wild animal tí èsì àwọn ẹranko abìjà tó tí èsì àwọn ẹran tí èsì ẹlẹ́dẹ̀ tí èsì ajá so tí ọgbà àwọn nǹkan tá a máa ń jẹ ni àkọ́kọ́ nìyẹn nítorí ní kí ọjẹ́ lèèyàn jẹ yẹn ọ̀nà tí ẹ̀kọ́ máa ń gbà ń nǹkan fọ́lọ́run nù ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ńgbà tó bá fẹ́ du kò sí bísímìlá ẹlẹ́ẹ̀kẹta òun wá ni kó jẹ́ pé ìdí ìkan nínú ìdí mẹ́rin mẹ́rin yẹn gbọ́dọ̀ fi du ẹran tó bá fẹ́ pa kátó lé ní pé ah, ẹni yìí ó du ẹran fọlọ́hún tí ẹ bá ti ṣọ̀kan nínú ìdí mẹ́rin yìí kíyèsí tó bá du kíyèsí kí ni ìdí alákọ̀ọ́kọ́ òun ni kó jẹ́ pé wọ́n bá ní akérò tẹ̀ ń pẹran kó jẹ́ pé nítorí Eidul Adha pé èèyàn fẹ́ sọdún léyà pé báyẹn ṣe ń palẹ̀ mọ́ fọ́dún léyà báyìí kí ló tẹ fẹ́ pa màálù wa fẹ́ ṣe léyà ni ìwúrẹ́ yìí kí ló dé tẹ fẹ́ ta àfẹ́ gà á à ń ṣe léyà ni torí ìyẹn tí yẹn bá fẹ́ du kí wọ́n ṣe bisimilà òdì wán ẹlẹ́ẹ̀kejì nínú àwọn reasons tí yẹn mọ fi ń du ẹran tí yẹn mọ fi ń du nǹkan tí ò ní jẹ́ pé èèyàn du ẹbọ tí ó ń jẹ́ pé ẹbọ lèèyàn ṣe òun ni kó jẹ́ pé èèyàn fẹ́ ṣe àkíkọ̀ ọ̀fẹ́ kó máa ní ọjọ́ kejì ọjọ́ tó bí ọjọ́ keje ọjọ́ tó bí ọmọ kan kí ló tẹ́ ń pa ẹranko ní ara bímọ ni ojorísìn méjì sẹ́lẹ̀kẹta òun ni pé àwọn tí wọ́n bá wà ní hajj tí wọ́n lọ lè ṣe hajj ìran àdáyà wọn àwọn tó ṣe tàmọ́tò àwọn tó ṣe kẹrọ́n so ẹran tó máa ń pa lọ́rùn kan ní kí ló tẹ́ pẹ́ran àkànní àní hajj ni àkànní tàmọ́tò ni mo ṣe so ó di reason mẹ́ta báwọn reason ẹlẹ́kẹrin òun náà nílẹ̀ akílì pé ẹ fẹ́ jẹ́ ẹ fẹ́ jẹ́ tó pé bá ní kílẹ̀ pa fún àwọn èèyàn jẹ́ ni ṣùgbọ́n ẹni tó pẹran lọ́jà tí ń tajà nísìn jíjẹ náà lọ́wọ́ fún àmọ́ wọn fẹ́ tà ní àmọ́ kí ni wọ́n fi ṣe jíjẹ náà ní ọ́ láti rẹ̀ so ẹni tó kẹ́wù pé à mo fẹ́ pẹran nínú ilé mi kí ló fẹ́ fi ṣe mo fẹ́ jẹ́ náà ni so lẹ́tọ̀ọ́ kò sí tó burú mẹ́ẹ̀ ẹni tó bá yàtọ̀ sí mẹ́rẹ̀ẹ̀rin tí mo kà yí yìí bóyá nìsí àwa ṣàdúà nítorí àdúà wá pa ẹran irú pa àwọn ẹlọlẹ kíyèsíra yín ẹbọ ni ó súnmọ́ jù ẹbọ ni ó súnmọ́ àdúà ṣe di pé tán àfi pa nǹkan sí i tó kèé ṣe Ọlọ́run fún kò tẹ́wàá pé odidi kí ló kan pẹ̀lú pé ẹ̀pẹ̀ ẹran títa bá ti ka kùránì tán ẹ̀dẹ̀jẹ́lẹ̀ tó akéyàsí ẹ̀dẹ̀jẹ́lẹ̀ kí ni ìtumọ̀ yíhun kódà ìyẹn fẹ́ ṣe ìyàwó tó bá pa ẹ màálù ẹ̀kílẹ̀ fẹ́ ṣeun ẹ̀ẹ́jẹ́ náà ni àníyàn jíjẹ náà ni. so òun náà ni àwa mùsùlùmí àwọn ọ̀nà tó lágbára ti pé tí ìyẹn bá ń ṣe ó lè jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run tí ìyẹn bá lè kú sí irú nǹkan báwọn kọ́rẹ́ lágbájá ẹ̀dàkùn ẹ̀bá wa fi ẹ̀bá ẹran ní ẹran ẹran lápá àbí ẹran fi ẹran ti sàrà so kílọ̀ kan ẹ̀ ń bẹ lọ́run àdúrà kílọ̀ kan ẹran pípa ń bẹ̀ so yóò wá ṣe ń lémọ̀ yóò bá ní jẹ́ kí ọmọ wá sórí rédíò kọmọ ní àdúrà kan táwọn ṣe odidi ẹran làwọn fẹ́ pa ní ìsọ́yà èèyàn máa dá owó ẹmọ dá owó ẹran owó ẹran táfi owó ẹran àdúrà wọn oníjìbìtì láńlá nírú ẹni tí wọ́n ń ṣe báyẹn èyí tó ń bí jìbìtì kékeré gan tó Islam kò jọ kò tí ẹ àdúrà àti nǹkan pípa kò tí ẹ lọ pẹ̀lú ara wọn rárá kò lọ rárá pẹ̀lú ara wọn kẹlẹ́bí ń ṣe sàárà ibùdó àdúrà pẹ̀lú sàárà kò tí ẹ kílẹ̀ bọ́ọ̀lù àdúrà ti sàn mọ́ àdúrà ọ̀tọ̀ sàárà ọ̀tọ̀ kí wọ́n jọ ìmírèjì papọ̀ mẹ́ta nǹkan rú kò jọra wọn kẹfìlẹ̀ mà bí ọ̀rọ̀ pípa nǹkan fún tí kò kí ń ṣe ọlọ́run ó lágbára gan tí wọ́n pe sọ̀hábà kan ní zayd bin amr zayd bin amr bin nufayl àwọn ènìyàn àwọn tí ń kọ́kọ́ ń ṣe ẹ̀sìn ẹ̀sìn anabi allahi ibrahim hanafiya ni wọ́n ń bábọ̀ wá ẹ̀sìn mímọ́ kánàbí ò tó dáyé ṣùgbọ́n tánàbí wá dé àwọn wá òdodo káàkiri ń wó òdodo káàkiri wá dọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam níjọ́ kan kọ́dọ̀ ànábì ò tí wáyé ò tí ma sọ̀kalẹ̀ fún àwọn èèyàn wá fún ànábì ní ẹran so àdísì ẹmẹ́nu Bukhari bàtà wọn fún ànábì lẹ́ran fàábà an ya'kula minha thumma qala Zaid inni lastu aqulu mimma tabbahuna ala ansabikum so kọjẹ́ wọ́n sọ pé ah òun ò lè jẹ nǹkan tí wọ́n bá ń pa fún àwọn òòṣà wọn wọ́n ní kí nìdí oní àà oníwàlà ákùnrinlá máa dúkìrà Allahu máa dúkìrà ismullahi alayhi mi ò ní jẹ nǹkan káàfin nǹkan tí wọ́n bá ṣe tán bá fi bísímìláì dù zaid wa ni ìmọ̀ ń sọ fáwọn èèyàn nígbà yẹn wípé àṣàtù khalaqaha Allahu ya àbà ewúrẹ́ tó ṣe pọ́lọ́run ló dá àgbò tó ṣe pọ́lọ́run ló dá wà á ń zẹlẹ̀ láàmínà sàmà ìmọ̀ àǹtẹ́pọ̀ náà ló fún ní omi tó fi jẹun tó fi tẹ́wú tẹ́tẹ́ wà á ń bàtà láàmínà láàrù tí ewu irúgbìn fi wù fún kókó fi wù fún tọ́wá ń jẹ́ súnmọ́ tẹ̀dùbàṣúnà ẹ̀yìn wá du aláàgẹ́rẹ̀ ismìlá ẹ̀wà dárúkọ ọlọ́run bá sí tòó kíyàn máa pa nǹkan fún tí kìí bá ṣe ọlọ́run ẹni tí bá ń pa nǹkan fún ẹni tí kìí máa gbé kọ́ ságbẹ̀ ẹni tí bá ń pa nǹkan fún tí ìṣọ ọlọ́run ti kí wọ́n sọ fún ọ pé kí ló tó fi pa kíní yìí ò lè sọ pé ọlọ́run ni mo pa fún o wọn náà ni mo reason tó fi lè pa ṣé ẹni tó bá pa ẹran léyà nìsín ọ̀pẹ̀rẹ̀ fọlọ́run ẹni tó bá pa ẹran àkíkọ̀ ọ̀pẹ̀rẹ̀ fọlọ́run ẹni tó bá pa ẹran ní àdáyá ní hajj ọ̀pẹ̀rẹ̀ fọlọ́run ẹni tó pẹ̀rún torí pa fẹ́ jẹ́ oṣùdí sí láìsí ọpẹ̀rún torí tọlọ́run tó bá ti yàtọ̀ sílé yìí ah, ẹ̀wọ̀n kíyèsí èèyàn ti ń ṣẹbọnu sọ̀rọ̀ ayé mùsùlùmí ẹ̀ṣọ́ra yín ẹ̀ṣọ́ra pẹ̀lú nǹkan pípa dẹ́lẹ́ ìnà tó bá ń parú nǹkan báyìí ẹ má bá wọn jẹ́ ẹran àdúà ẹ má bá wọn jẹ́ ẹjí ká máa dáa jẹ àwọn tó bá pa ká máa dáa jẹ ó lè fẹ́ lómi débi pé wọ́n ó fi ẹran yẹn ṣe májẹ̀mú ni pé tó bèèrè lè pa ẹran yìí sí àdúrà tó ṣe yìí ó sì rí pé àgbákò sì ṣe ọ ṣé ẹ̀sìn ọlọ́run náà nìyí òun àbíkán ní ẹran kan fẹ́ pa yìí ọ̀bẹ lẹ́gbẹ́ kaná ọ̀bẹ ọ̀bẹ gbé kaná tí ó gbóná lẹ́wàá fi dú ẹran sọ́lọ̀ náà lẹ́pa yìí òfun àbí ẹran òòṣà sọ yín mùsùlùmí ẹ ṣọ́ra yín kódà bí èsì ẹran náà bójá díẹ̀ ẹ gbogbo nǹkan tí yẹn máa ń pa so èèyàn gbọ́dọ̀ pa nǹkan mí fọlọ́run ẹni tó wá fẹ́ jẹ́ mùsùlùmí gidi o ọlọ́run kó pé alẹ́ mùsùlùmí gidi fún ọ̀tá bá ní ìbéèrè síwájú kí n tó kátó parí títí òní yìí zero eight one zero eight five zero one three seven one zero eight one zero eight five zero one three seven one fún ọtí a ní ìbéèrè so a lè máa wọlé báyìí so náà ni pé àwọn mùsùlùmí ká lákìyèsí lórí nǹkan tábà pa. Hello, salaam alaikum. So, ó ti cut. So, 0810 85 01 371 ẹkọ ní ìdílé alaikum salaam tó lọ́wọ́ kẹ́ẹ̀tù. ẹ̀rọ ìṣẹ́lẹ̀ ẹ̀rọ ìpapọ̀ àmúbàdà. àmín àmín. ẹ̀dákùnrin ní ìbéèrè pẹ̀lú. náà mo ń gbọ́. ẹ gbọ́ lónìí àpapọ̀ pé ẹ̀ẹ́dì méje dáwọ́ ra mọ̀ ní èkúrò oúnjẹ wa dára àtẹ̀sára lọ́dún tuntun. ẹ mọ ẹni yẹn bóyá wọ́n ṣe mistake ni torí pé hadith wà so ibnu abbas radiyallahu anhu ó ní àwọn pa màálù àwọn méje náà làwọn sì dìímà so náà làwọn pa ibùn rànkúnmí náà àwọn méje náà làwọn dìímà làwọn pa sókè wá ní pé kí wọ́n sọ pé nínú àdáyá ìpínlẹ̀ hajj ni wọ́n ti lè pa sọ ní ẹni ìdíkó mú ẹ̀rí wa ìpè hajj nìkan ti lè pa kí iṣẹ́ òun ẹran wo lọ́wọ́ hajj tí ò wọlé yá ẹran lọ́wọ́ hajj tí kò wọlé yá so n tó ń pa ní hajj náà ń pa nílé yá Allahu a'lam. naam. alaikum. aleykum tó lọ́wọ́ ẹ sọ̀rọ̀ pé nǹkan tó bá jábọ́ jẹ́. tó rí bọ́ tó wá kú. àkọ́kọ́ náà ẹ̀kejì náà ni pé tó bá yẹ pé mo wá fẹ́ ṣe àdúrà fún ojú tó ti kú àti kàpùtọ̀ wọ́n bá wò pé kí n lọ ra sí àwọn ẹja àti àwọn kan wọ́n wá ń tọ̀ padà wọ́n á kí n lọ rẹ náà ṣé ìyẹn náà kò tọ̀ náà. ṣíṣe àdúrà fún òkú yàn kò dìgbà tẹ́ ẹ bá sọ dayẹyẹ kí ká jòkó tó bá ti ń kírun Allahumma ighfir li walidayya lọ́n foríjì òbí mi ó ti sàdá àdúrà kì ó ti sẹrímúnì àdúrà ìsìláàmù ò ní sẹrímúnì àdúrà wàláhì fìtínà tó ti bá wa nù táwọn èèyàn ti kó bá wa sẹrímúnì àdúrà òun kọ́lá ìjòkó ẹ̀yẹ́ fẹ́ kó mọ kò sí sẹrímúnì àdúrà ń bẹ̀ kò sí ìjòkó aládùúrà níbi ìkó mọ àmọ́ àdánwò ní pé àwọn míì gẹ́tọ́ làwọn tó ń gbìyànjú súnmọ́ náà ẹ̀ tó mọ rí wọn láwọn ń jòkó àwọn gbókọ ọmọ jáde àdánwò nu níbo lànàbì ti jòkó sí ayẹyẹ akidu nìka lànàbì máa ń jòkó ní máa ń ṣe ní ó ké ọkọ̀ tó ìkómọ àdúrà kò sí jòkó fún pé ìjòkó àdúrà tó bá tẹ́ ṣàdúrà mi tẹ́ bá ti fi tẹ́tẹ́tẹ́ wá ti fẹ́ bẹ́ẹ̀ lọ́hùn kó kú wá kú kẹ́ni ẹ̀ tó ń jòkó pé mo fẹ́ jòkó àdúrà fún ojú àwọn mùsùlùmí ni so kọ́lọ̀ kó ṣàánú fọwọ́ bó ṣe jẹ́ nìyẹn. aleykum salaam tó lọ kí a sùn. na mẹ́kà wọ̀. ọ̀pọ̀ ìyá ń sìn tó àjèjì bá ní alẹ́ ọ̀sẹ̀ pàápàá ní òtí wàá pè ní wọ́n rápọ̀lẹ́ pé bóyá nǹkan tó máa sáré fún ẹni wọn sáré bọ́ bẹ́ẹ̀ pẹ̀lú pé àní wọ́n sì ka ọkọ̀ ọlọ́run sí ní àbí wọ́n á pín fún ìyẹn pé káàkiri fún mẹ́ta ara ní mm-hmm. láti lọ sí wọn àmì kí àwọn fàmì ọdún lákùnkẹ́ni ìdájọ́ ẹ̀rí pé ẹ̀rí pé wọ́n ṣe kí ni wọ́n pa láti fi jẹ wọ́n jẹ náà nù so àwọn jíjẹ àwọn lérò pé sàrà làwọn fi ṣe gẹ́gẹ́ bí wọ́n jẹ́ pé tí òun náà pẹ̀rọ pé òun fẹ́ fi ṣe ìyàwó ike àmọ́ ẹ̀pá láti fi jẹ́ àmọ́ ó fi yà ní ìyàlẹ́ pé ìyàwó lòun fi ṣe so nǹkan sábàbí nǹkan fi pa òun ni ìyàwó àmọ́ kan bàlẹ́ jẹ́ náà ní ìdí rẹ̀ kò sí tó burú ń bẹ̀ kò sí tó burú ń bẹ̀ ike àárín yìí àwọn òkú àwọn ìṣe bákan bákan ẹ̀dùn ẹnu tó bá jábọ́ láti ilé òkè tí wọ́n ẹni tẹ́ béèrè lẹ́ẹ̀kan béèrè tó jábọ́ tó wọn sì rí dú so ànábì ni ẹ gbọ́dọ̀ Islam àbí Al-Qur'an nìkan ló ti mẹ́ńṣàn pé a gbọ́dọ̀ jẹ́ a so bí ó ṣe jẹ́ nìyẹn so inshallah fún àti àbá fẹ́ bíèrè lẹ́yìn ètò zero one zero three three five one five four nine so ti parí bá zero one zero three three five one five four nine abdulfatah sọ̀rọ̀ lágbèrè pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.